fẹ́ bá market ilẹ̀ yẹn. yeah yeah yeah yeah yeah. yeah, yeah, yeah. And then um, how far? How was the outcome of the meeting? It was actually very nice. I was not even expecting the man to be that nice. Gbogbo nǹkan tá a fẹ́ òun ló kàn fún mi like irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló yẹ a ní ní gọ́fìmẹ̀ntì ìlú yìí. Ah and irú àwọn èèyàn is going to be very very interesting láti bá wọn ṣe business. You can say that again. You can say that again. Ah, ebi ò kí ń pa ni kí nǹkan mi tún wọ̀ ṣẹgẹ ebi fẹ́ wọ restaurant lọ ah, mo máa yẹn tẹ bá máa join me because mo ní one or two things láti discuss for pẹ̀lú just to hang out some issues. ṣe nípa progress company náà eh, eh, ah why not but ẹ jẹ́ sáré rí ọ̀gá náà kí n fún wọn ní feedback ṣe bọ́ ah, ìwà kò sóhun tá a fi wé láyé èéfì níwà òun ìwà tó bá wù ú ìwà tá a bá wù ú òní ó máyé rọrùn fúnni láti gbé ìwà ẹni náà rèé o. ẹ a máa ríra ní ọ́fíìsì ní Monday. Okay, Yinka. Oh dear. Jọ, ṣé ìwà ló ń wù ìyá? On a weekend, ó gbé gbogbo ọ́fíìsì ẹ̀ ó gbé wá ká mi mọ́lé tó dẹ̀ mọ̀ pé during weekdays mi ò ń dẹ̀ láàmú mo máa ń fún ẹ láyè kò ṣiṣẹ́ ó wá di weekend nísìnyí ó tún wá gbéṣẹ́ wá ká mi mọ́lé tó dẹ̀ mọ̀ pé mo need attention it's not fair now kò yẹ kó máa ṣe báyìí fún mi látàárọ̀ tí mo ti wà lókè mo dẹ̀ dúró dẹ̀ ó ti ẹ̀ wojú mi wò débi tó fẹ́ mọ̀ bóyá mo wà happy or not ó kọ̀ kọjú mọ́ system mi ni kí ló ṣẹlẹ̀ now. dear o get nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí mi ṣé mo pé bí èèyàn bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ṣe máa ṣe títí ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ exactly nìyẹn so i just want to put things together you know. just give me like four hours Masari. Rush it four hours and i'm done and i'll be with you ṣùgbọ́n Masari. sáré ṣe gbogbo ẹ̀. ṣo ṣo listen Zareja kémi fún ẹ ní four hours wọ́n wá pay mi ní attention ìwọ fẹ́ nu four hours so tí ìbá complain jọ how many days ló máa ló ń jẹ n pé mo complain wàá bá mi dínkù sí four hours kò sí wàhálà. máa pe àwọn ọ̀rẹ́ mi ń sìn ọ́ máa gbé mi náà jáde èmi mo open time mi ọ̀ fún ẹ o ò ráyè tèmi náà máa jáde lọ ìwọ máa gòkè bá mi in the next thirty minutes ọlọ́run gbọ́ máa jáde máa múra máa jáde mo ń kà fún ẹ wọ́n. thirty minutes ò lè tó. tulu ah, dúró síbẹ̀ gbà yìí máa kà fún wa. ó fi já ṣe three hours three hours thirty minutes. ìrìn gbogbo ètò mo ṣe yìí gan mọ̀lẹ́ ní ọ̀dọ̀ chairman sí wọ́n ní kí n ti tún ṣe. ok máa ṣe three hours three. àdúrà mi ló gbà lórí ẹ ọlọ́run olówó gbọgbọrọ. ọlọ́run tí a ò lè dá dúró ṣé mo rí iṣẹ́ ọwọ́ ẹ o ẹ èmi nìkan tán. Ah. tẹ wá tún tọ́ síbẹ̀ nípa owó tẹ béèrè lọ́wọ́ yẹn gan wọ́n ní pé kí wá bá wọn lọ́fíìsì là kí wá gbà. ọ̀la ló máa lọ bá mi gbà ah. lọ́wọ́ ṣeun ọlọ́run tó mọ̀ ìbá máa yan ìyàwó ọlọ́run yẹn kó ṣì gbé o àdúrà tí mo gbà ni kó má ṣì gbé o kó má ṣì gbé o ah, olúwa ò ṣeun. ẹ wò mọ́mísí ṣe gbogbo ìtàn sọ̀gọ̀ láti jọ ìdùn ẹ eh, ṣé ẹni wọn bọ́dà mi létí ń pẹ ọ̀rọ̀ education mi ni gbogbo bí ṣe ń jókòó sílé yìí ó ti sú mi i'm tired of sitting at home gbogbo àwọn ẹgbẹ́ mi wà ní school mo kàn ń jókòó sílé alátàrà i'm bored ẹ eh, mọ́mísì kò dá báyìí. Ah. ìwọ ló ti ṣetán o tó bá bí mo ṣe ń bẹ sọ láti jọjọ ìní wàá ti wáṣẹ kankan ìtò fi ń sùn tó fi ń jí tí admission tó bọ́ sí wàá ti wáṣẹ kan wàá ti ṣe ẹ ṣọdún gba àwọn tí wọ́n kàwé náà orúkọ àlùkù ló ń wá aṣọ ọwọ́ ṣe gbogbo iṣẹ́ èmi ni ká sọ́fíìsì kò lọ títí àtẹ́ǹtà lọ́lẹ̀ sáàkì wọn nǹkan tó bá níṣẹ́ ọwọ́ lọ́wọ́ wọ́n á wọ́n á lọ jókòó síbẹ̀ ṣùgbọ́n wáṣẹ́ kọ̀ọ̀kan tó tó wọ skul. ṣẹ́rí mọ́mì ẹ mọ̀ pé mi ti máa ń sọ fún yín tẹ́lẹ̀ orí tó kàwé àti orí tó máa kọ́ṣẹ́ ó yàtọ̀ síra wọn o orí tèmi ìwé ló kà mí ò kọ́ṣẹ́ bá kọ́ṣẹ́ mo lè má mọ̀ mo lè lo four years níbẹ̀ kí n má mọ̀ kankan. kí ló dé tó ṣe fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu ikọ́ ẹ̀kọ́ tí mò ń bẹ̀ sọ láti jọ ọjọ́ yìí ni ó jẹ́ tẹnumọ́ ìwé lóhùn ẹ̀ mí ló má kàwé gbọ́n wáṣọ ọwọ́ kó kọ́ sótú àwọn tó ń kàwé náà wọ́n ń kọ́ṣẹ́ ọwọ́ o kò ṣe kó gbọ́ mi. ó mi mọ nǹkan ṣe sùkúlù ohun mi lọ sùkúlù ohun mi lọ sùkúlù ohun mi lọ ẹ bá fẹ́ wọ mi sùkúlù Ah, yes. Ẹ káàbọ̀ sí iṣẹ́ wa Thank you, sir. Yes, ẹ Right. So kí ni àdìsí fún wa? Lẹ́bẹ̀ẹ́ká ṣe fún ẹ̀wẹ̀. A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn dáadáa nípa ilé iṣẹ́ yìí and um, we are so impressed and at the same time um, inú wa dùn pé lájọ tá a ti wá sí bàrà meeting um, chief benson mọ́gàjì aláṣẹ àti olùdarí iléeṣẹ́ glamour eh, eh, company in fact inú wa dùn gan láti bá iléeṣẹ́ yìí dá dòwò pọ̀. Eh, ọlọ́run jẹ́ ká jọra lójú eh, ẹ pẹ̀lẹ́ so kí ni kí lẹ fẹ́ ká ṣe fún yín gan. ẹ ṣe sá a ṣẹ̀ṣẹ̀ kọ́ iléeṣẹ́ ìtura ìgbàlódé kan so àwọn construction company tó wà wá ṣe wọ́n ṣe àwọn little little mistake bó a lè rí i pé ẹ̀yin lè lè bá wa tún ṣe. bẹ́ẹ̀ ni kẹ́ bá bá fi ọwọ́ ìyanu yín kẹ́ bá bá fi <laughs> twist ẹ̀ kẹ́ bá fi change face ẹ̀. iṣẹ́ táwa ṣe ń pè ní pàṣípàlẹ̀ àkọlé làárọ̀ àlẹ́ là ń bá wọn tún ṣe. n tẹ́yìn pè ní àwọn mistake kékèké <laughs> tá a bá bẹ̀rẹ̀ sí kì í ṣe mistake kékèké o especially tó wáyé pé àwọn structural problems ni see, ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ kẹ́ ti kọ́kọ́ wá a ló yẹ kí a bá yín kọ́ bẹ́ẹ̀ kan wù wá láti ta pé àwọn ilé ìwé wọn á ga o kíní kò míì kò míì pé àwọn kíní tó kéré jù ló dáa jù but anyways a ṣe fún yín. Um, chief ṣe mọ̀ pé tí àwọn èèyàn bá ti ń submit proposal àwọn tó bá fẹ́ gbàṣẹ́ oríṣiríṣi manipulations ló máa wáyé so irú ẹ̀rù rẹ̀ léyìí tí àwọn company tàgbéṣẹ́ fún yàn nonsense náà ṣe fún wa <laughs> ó bá ní kò tí ì bàjẹ́ àwa náà ti dé nìyẹn. kì í ṣe gbọ́ àwọn estimate tó cheap jù náà ló dáa jù you see but no problems ẹ jẹ́ ká kọ́ fún yín lunch lẹ́yìn àwọn ṣe ní títà ọlá mi ẹ̀yin ara mi mo tún ti mú good news kan wá fún yín. owó la tún rí gbọ́ o. eléyìí ó ta lẹ́nu. ọ̀rọ̀ tó ń lọ mama insurance má dàá lóhùn gbogbo good news tó ń wá látijọ́ ìkòkò sí ètò lọ yọ owó náà. Hmm, bọ̀ bí ó ṣe yọ owó ó yọ ọpọlọ ó dẹ̀ yọ gbọ́n àbí. máa rọ kọ́kọ́ mi. ẹ jọ kí gbogbo wọn ti ṣe kí gbogbo wọn tẹsẹ̀ yọ wọn lè ṣe kí gbogbo wọn lè yọ ẹ̀kú ojú pé mi fẹ́ bá gbogbo rọ́bì ṣẹ̀ṣẹ̀ bí báyìí ẹ fẹ́ sọ bí ẹ fẹ́ sọ dọjà ẹ fẹ́ sọ bí dókítà tomatoes right ó dà pé ilé iṣẹ́ ti sú yín ó ti sú yín right ẹ má lọ máa lọ ọjà ẹ má lọ ta tomatoes ẹ sílẹ̀ ìwọ̀n lẹ́nu sí kí ló ṣe bí báyìí ṣùgbọ́n ṣé ìbáraẹ̀ tẹ lọ wáyé hypertension kí ló dé báwo ni fi wájọ́ mr yinka ni ṣáwọn nìkan ni nínú iléeṣẹ́ yìí ni ah mr yinka ibà kò fọ́ọ̀nì kò sí nǹkan tó kọ mr yinka pẹ̀lú anybody ayé ẹ̀ ló ṣe gbogbo wákàtí ló máa bá ṣeré ah ah. mr yinka mr kọ́láwọlé ńkọ́ àwọn ò ṣèyàn wò ó àti kọ́láwọlé àti mr yinka kọ́ ló ń ṣàṣàyàn gbogbo wa. bàdàn mọ ẹ̀gá o ìjà ti dé ìjọba. mọ́nà tí omi lẹ̀ àgbọ̀n ṣé o ti wá. rárá sá o. omi pé kò tí kọ́ àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀ wá náà. in fact àwọn gan ni mo ń retí látàárọ̀. kẹ́yìn máa jẹ kí ló máa ń ṣàwọn pípọ̀ yìí náà. Eh? láti ọjọ́ ẹ̀ tó ti ní kókó dọ́kúmẹ̀ntì wa kò rí kó wá ṣé ó dìgbà táwọn ọmọ onílẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní máa jà lórí ilẹ̀ tó ń balẹ̀ mọ́ lọ́wọ́ àbí. Eh? anyway um, àwọn tó kù ẹ̀ ń kọ́. Eh, Yẹmisí ṣe jáde ń sin lọ sí restaurant then Mr. kúkọ iṣẹ́ ìran Dọlápọ̀ ń ṣe ní sà. oh okay okay um, ṣé wọ́n dẹ̀ ti wá nǹkan ṣe lónìí ṣá. mo ṣe ní kí n ṣe tán sí náà ní kí n. àbí ṣe ní pé èyí ti jẹun látàárọ̀ ọ̀sán lọ́wọ́ máa jẹun o. ẹ̀kẹ́ bẹ́ẹ̀ wọ́n ẹ̀rọ gbogbo ẹ̀kẹ́ tó ṣe dọ̀mdọ̀m yìí mi fẹ́ kó wálẹ̀ you understand. <laughs> Um, gbà um, kó fi wá nǹkan then má pẹ́ kó tó round up. thank you sir. okay. yes sir. i'm off. okay sir ó dàárọ̀ sir ẹ sir ah mr Kola yìí he's so nice kò ń jẹ́ kí ibi pààyàn kó tó rí pé èèyàn fajú báyìí ó ti fúnyàn lówó ti ní kékeré lọ jẹun. ah ọlọ́ṣà máa bá mi máa pèsè fún yín sí owó yín ò ní rẹ́yìn ẹ̀ẹ́dì rẹ́yìn láàrin ìgbọ̀ kò dàbí ibi sí ti púpọ̀ yìí láwọn. káàrọ̀ kú. àwọn káàrọ̀ kú. ṣáájú wa ó fẹ́ ra ẹyin. ẹyin eléèlò. eléèlò lẹ́yìn táwọn ẹyin. fifty naira fifty. ó yẹ fún mi ní mẹ́ta. Ah, ẹyọ kan ló kù ayẹ máa lọ gbẹ̀yìn láàárọ̀ ìsinsinsin ẹyọ kan ló kù. ẹyọ kan ah, ẹ mú wá. àti ìyẹ́dẹ̀ ní change. ah yeah change wa change wa. ọ̀sùn àlàbà lọ gbẹ́yìn sí ẹ ṣègùn. ọ̀rọ̀ àti ìdá o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ jọ n fẹ́ rẹ yín. ẹyin ah, ẹyin ti tán ẹwọ ẹyọ kan tó kù ó yẹ ká ẹ pàdé lédi kan ló wá rà nísinsìnyí. wò lẹ́yìn náà ṣe máa tẹ yín. Ah, bíi ti báwo. ẹ mọ̀ pé mo fẹ́ rẹ yín sí báyìí. ó ah, kọ lẹ́tà sí mi tẹ́lẹ̀ pé ó fẹ́ wá rẹ yín. ṣé bóun ló lọ sí. ẹ̀ ń lọ yẹn ọ̀gá ọjà yín mọ̀ yà láàárọ̀ ìkẹ́. àǹtí àǹtí ṣe dúró kó lẹ́ mẹ́yìn lọ. Ah, ah. bó ni mo mẹ́yìn lọ bíi ti báwo mo nídìí ẹyin ni mo ṣe lọ rẹ ẹyin ṣé kò sí ẹ ní ìdẹ̀yìn lẹ̀ ṣe lọ rẹ yín mo débi tó ti ń tẹ̀yìn sí ọ̀nà ẹ̀yẹ̀yẹ̀ kan tó kù ń lẹ ti wára yẹn má gbẹ̀yìn ọwọ́ yín yìí o. ẹ gbà mí jọ̀ọ́ tó lọ ṣé wọ́n kọ orúkọ yín sára ẹyin ni ní pé dandan ẹ̀yin lẹ gbọ́dọ̀ rẹ ẹyin lé tẹ́ bá nídìí ẹyin ẹ̀dẹ̀ bọ́ síta kẹ́ lọ wò mí kẹ́ lọ rẹ ẹyin mo nídìí ẹyin eléyìí ni mo ṣe rà náà tí mo bá nídìí ẹ̀ mo ní dìde láti lé mi kí wọ́n sọ pé mo fẹ́ lọ rẹ ẹyin. ẹ fọ́ ni ẹ nídìí ẹyin lẹ ṣe lọ rẹ ẹyin mo fẹ́ lọ iye owó yín yòó má dẹ́ gbà ni. ọ̀rọ̀ yá àbí mi ṣe rí ẹyin lè mi ò lè múlẹ̀ o mi tẹ̀ tí ìrẹni tó lè gbẹ̀yìn lọ because ẹyin yìí. ẹ̀gbọ́n mi ó wà nínú ìṣòro mo dẹ̀ gbọ́dọ̀ mú ẹyin yìí délé it's a big problem I have to take this egg home because tí mo bá mú délé bẹ́ẹ̀ nǹkan mi lè lọ ṣẹlẹ̀ so sorry o ẹ lọ síbòmí kẹ lọ gẹ́tì ẹyin ṣẹ́ ti gbọ́. ẹ̀ẹ́ ẹ fẹ́ lẹ́yìn fún bọ̀dá yín ṣé lẹ́yìn tó wà lọ́wọ́ yín mọ́mì tèmi òun mo fẹ́ lò fún ìyá tó bí mi òun mo fẹ́ lẹ́yìn fún ó dẹ̀ wà important mi gan ju tiyín lọ. ẹ mà gbà mí wé léṣù wo leléyìí èmi mo tẹ̀ ráyè tí mo bẹ̀. ẹ ẹ ẹ abọ́dọ̀ ẹnìkan ló máa jámọ́ lọ́wọ́ ẹni tí ó jámọ́ lọ́wọ́ la ò mọ̀ o túrọ̀rọ̀ ah. yìí wá ti di bó lọ yàgò ó máa ti dogun ó ti dọdẹ. alátúlápẹ̀rẹ̀ ah, ni. Eh? àlá tó lápẹẹrẹ. ẹ wò mọ́ mi kí lẹ rò pé a lè ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbọ̀ngàn. ọlọ́run ṣì wà lórí ìtẹ́ rẹ̀ ṣe ń gbàdúrà mi ní dákẹ́ àdúrà àdúrà la máa gbà àdúrà la máa fi ṣẹ́gun wo àbúrò mi àwẹ̀ ọlọ́jọ́ méje àti àdúrà la máa fi ṣẹ́gun ọ̀tá mo dẹ̀ mọ̀ pé ọlọ́run máa gbàdúrà wa ta ni mo ṣe ta lẹni tí mo ṣe tó lépa mi káàkiri kò tí ì yé mi o ibi tọ́ta yẹn farapamọ́ sí mi ò mọ̀ àtọ́ kí ni nǹkan tí mo ṣe náà jẹ́jẹ́ mi ni mò ń lọ ládùúgbò anybody tó bá bá help wá sọ́dọ̀ mi nǹkan tí n bá ní lágbára mo máa ń ṣe fún wọn mi ò ṣe jura mi lọ mò ń ṣètọrẹ àánú kí wọ́n ló dé tó fẹ́ pa mí kí nìkan tí mo ṣe fún àǹtí mi ẹ kí nìkan tó le tó tó yìí kí ló dé táwọn àwọn èèyàn tó wálé ayé mọ́ yàtọ̀ tó yìí tó fẹ́ ba ayé mi jẹ́ tó fẹ́ pa mí kí ni mo ṣe. àbúrò mi ṣe ti rí kò sẹ́ni tí ò lọ́ta o àwọn èèyàn kan déédéé wà tó yẹ pé inú ọmọlàkejì wọn á kàn déédéé máa bímọ láì ṣe nǹkan kan fún ìwọ ló máa ṣọ́ra ẹ̀ o nílé tó ń gbé wàá ṣọ́ra ẹ̀ níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ wàá ṣọ́ra ẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n wà nílé àti ibi iṣẹ́ àbí. ah mi sọ pé bẹ́ẹ̀ náà wà ibikíbi lọ́tà ti lè gbà yọ. ará ọ̀run ló máa sọ pa wọn ẹ̀jẹ̀ jésù ló máa tẹ̀ wọ́n rì ah elimọ̀lẹ́ kan máa bá wọn jà o lágbára ọlọ́run á bá wọn rìn àǹtí mi àǹtí mi ẹ má sùn mi ò sùn ìkókó gbọ́dọ̀ ṣe mí o ìkókó máa gbọ́dọ̀ ṣe mí ah, ìkókó gbọ́dọ̀ ṣe é àjọ tí mo ti lábàá ṣe ni mò ń gbàdúrà mi ò sùn ìwọ ìwọ nìyẹn ṣé mo kí mo ò tí ì bímọ ṣe mọ̀. kókó ò ní ṣe lágbára ọlọ́run lágbára ọlọ́run wà ó ṣàánú kókó ò ní ṣe é mò ń gbà. bọ̀dá mi ẹ wọ ẹ má dà wọ́n lò irọ́ ló ń pa kò sí nǹkan tó lè ṣe gbogbo wọn bá ṣe àdúrà la máa fi ṣẹ́gun wọn kò sí nǹkan lè ṣe rárá yẹn fọkàn ṣe ti gbọ́. Ah, kókó ò ṣe tí mo wà láyé tọ́lọ́dẹ̀ ṣì wà tí mi ti dákẹ́ àdúrà. yẹ ọní lọ́ládé náà. yes darling. oh it's ready. yeah it's ready láti ẹ̀kọ́ o oh, bá mi kúrò dẹni sórí tébù náà. oúnjẹ kìí ẹtì ah, gbàgbé nǹkan tí a jọ discuss láàárọ̀ yìí tàbí tí a agree. kí ni a ẹ mọ̀ pé mo sọ fún mi pé mo lálàá kan tó lágbára wípé aláyẹ̀dẹ̀ bà mí lẹ́rù pé ká gbàwẹ̀ èmi bìlì pé àtijọ́ àgírí ni ẹ mọ̀ pé bílíbílí la sọ tẹ́lẹ̀ tí mo fi wá wò pé òkè schedule ti ẹyin ó wà ibi ti di ọ̀sìn pé kẹ́yìn ṣo ní six pm èmi àgbà bíbí yẹn ká ṣe fún three days kọ́ ló ń lè dáàbò bò wá èmi ló bí a ti gbà nílé mi ò dáná. you are trying to say there is no food for me this morning and you know how important breakfast is báwo ló ṣe ní so ó ti ń gba àwẹ̀ yìí kí ní àwẹ̀ yìí sódì o báwo ló ṣe ní so oúnjẹ fún mi na I'm hungry. èmi rò pa ti àbíṣẹ́yìn ò fẹ́ gbàwẹ̀ ni wọ́n ti agree pa máa gbà wẹ̀ dání mi fẹ́ kẹ́ tèkọ̀ ọ̀rọ̀ àwẹ̀ mi fẹ́ kẹ́ tèkẹ̀ lightly rárá ọ̀rọ̀ tó serious gan ma ni aláìní má bà mí lẹ́rù. wọ́n ní màá dẹ̀ fẹ́ kẹ́ tèkẹ̀ seriously ṣe rí àwẹ̀ tá a fẹ́ pẹ́ wà very very important màá dẹ̀ fẹ́ kẹ́ tèkẹ̀ ọ̀pẹ jọ̀n tó yọ lọ ẹgbà tó ní six pm èmi àgbà biribiri ẹjọ ẹ kò máa make sure pé twelve three six ẹ̀ ń gbàdúrà ní àwọn wákàtí. ṣe kẹ́sà ti gbàwẹ̀ àbí. máa táìmù ló yà máa close àbí la máa break Eh, six pm ní ìyá ṣe biribiri. ṣé kì í ṣe ní eight o'clock. no six yẹn ti wà òkè oh ìyẹn ṣe ń six èmi á ṣe biribiri ẹni ẹ má wọrí ẹ ṣáàjì ẹ gbogbo twelve three ẹ máa break kẹ máa kẹ máa ṣe prayer. yóò tẹ ní yà lọ́dọ̀ alámàlà kankan. oyè yín ẹ má yà lẹ́ni rẹ̀ jọ twelve ẹ má gbàgbé three ẹ má ṣe prayer tó bá dàgbọ́ mẹ́fà kẹ tún ṣe prayer. ẹ má jẹun o ẹ má jẹun o. dàdàdà one of the reasons mo ṣe pè yín ni pé mo fẹ́ kí yín fún gbogbo iṣẹ́ takuntakun tẹ́lẹ̀ bí ó ṣe mú kàn fún kì sí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ bí pé iṣẹ́ yín ni gbogbo yín la o ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe náà bí pé kì í ṣiṣẹ́ fádà yín àlẹ́ yìí náà. Eh, gbogbo ẹ̀yin head of department tẹ́ ẹ̀ lè kárí àwọn ọmọ department tí a lọ pò wọ́n náà lárí but um, mo kàn fẹ́ sọ ni pé at the right time oníkálukú àgbà reward ẹ̀ so mo kàn fẹ́ encourage ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀wà iṣẹ́ yín lọ ẹ̀wà iṣẹ́ yín lọ má yẹ kí anybody discouraging. now after tún decide, we pay moving forward a fẹ́ general manager fún company ẹgbẹ́ pé tí sílé as the executive chairman somebody to dey step up to ma carry everybody along to dey ma make sure we ṣe é ṣe tádé ma report from the wherever I am in the world so ìyẹn ni mo ní kí n sọ fún yín uh, as a matter of fact at the shortlist àwọn méjì and uh, Yínká àti Kọ́láwọlé ẹ̀yin méjèèjì la shortlist thank you sir thank you very much sir. báwo la dẹ̀ ṣe ṣe ni pé a ti rí i pé ẹ̀ ń ṣiṣẹ́ dáadáa inú ilẹ̀ ń dùn pẹ̀sẹ̀ ń ṣiṣẹ́ tó ń kárí àwọn èèyàn wà lọ́rùn lọ́rùn náà so ẹ máa ṣe é lọ ẹ ní mọ̀ wàdà máa make announcement but I make announcement nígbà tí time bá tó and uh, may the best man win may the best man win okay kò jù bẹ́ẹ̀ lọ is there any other. Hmm? Well, oh, excuse me, sir. Yes. Eh, Yinka àti Kọ́láwọlé nìkan lẹ dárúkọ sir. Yes. But, sir, I'll be giving my best to this company sir. Àná ọkùnrin la fẹ́ fi ṣe general manager. Ọkùnrin ni wọ́n ní. Àbí wo tiẹ̀? Títà ìmọ̀ ẹ bá dé, àá consider ẹ̀. Ẹnu so that's it mo fẹ́ sọ fún gbogbo ẹ̀dẹ̀. So, àárín yín o, ìwà iṣẹ́ yìí wọ́n. Ẹni tí ó jámọ̀ lọ́wọ́ la ò mọ̀ o tún yìí wá ti di bó lọ yàgò ó máa ti ń dogun ó ti dọdẹ. kí ni pọ́blẹ́mù náà akẹ́kọ̀ọ́ kọ́mọkọ̀ wọn kọ̀ dọ́ọ̀ṣà nǹkan wà wájú òun wá ṣe ń pọ̀ náà ṣe ló kọ̀ lùdọ̀ kí ni pọ́blẹ́mù ẹ̀ náà. àmì ò lè mú àmì ah, ò lè mú ṣẹ́gun ṣẹ́gun kan ṣe mí òun ah, kan tó bá ti kú máa ń kú máa ń observe as a man wàá ti mọ nǹkan tó ń ṣe mí ogun ṣẹlẹ̀ lọ́fíìsì wa burúkú burúkú níbi iṣẹ́ mi ogun ṣẹlẹ̀ o jẹ́ n sọ fún ẹ kó farabalẹ̀ kó gbọ́ mi dáadáa sórí ọ́fíìsì wa ọ̀gá mi ó pe gbogbo àwa staff ó pe wá jọ ní ti ẹ̀rù wá fẹ́ ṣe normal meeting tá máa ń ṣe ni ọ̀gá bá sọ pé òun fẹ́ yan èèyàn òun fẹ́ fi èèyàn sípò tóun wà nínú ọ́fíìsì mo gbà ọ̀gá láìkú yín mo wà surprise eré mo rò pọ̀ gà ń ṣe àfìgbà tọ́gà wa mú àwa méjì tó mú wálẹ̀ ṣó mọ̀ wípé tó bá yẹ pé yàn kan lọ̀gá dìídì ìfàlẹ̀ pé kì í yan báyìí ló fẹ́ kó wà bẹ́ẹ̀ o kò ní jẹ́ problem fún mi at all but àwa méjì ó ti di competition mọ́ òkè báwo mo ṣe fẹ́ ṣe ra mi báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tó wà lẹ̀ àwa méjì ipò tí mo dẹ̀ ń sọ fún èyí ṣẹ́gun sórí tí ń bá débẹ̀ wọ́n gbogbo ṣe wà wá kúrò ní level tó wà ó máa step up hmm. ó máa step up mi ò dẹ̀ fẹ́ wà ní mo mo mo mo lè má ṣe yẹ ṣàtúnyàn kan ipò yẹn èmi ló gbọ́dọ̀ bọ̀ sí lọ́wọ́. ẹ eh, ẹ eh, but kí wàá ní tiẹ̀ ṣé o ti mẹ́rin tọ́gbà fẹ́ fi sípò ni. mo ti mọ̀ mo ti mọ̀ nǹkan tó ń bà mí lẹ́rù gangan gangan ni sori reason tí mi fi fún yín pé mo ti mọ̀ ni wípé sori ẹni tó ga appoint pẹ̀lú mi wípé òkè o competition o ẹni tó bá ti ṣe dáadáa o lòun máa mú ẹni yẹn ah Mr. Yinka Mr. Yinka ọ̀gá nífẹ̀ẹ́ bí ojú ọ̀gá ti lọ́ọ̀dù ẹ̀ jù ṣé wàá rí gbogbo nǹkan tó bá ṣe báyìí dáadáa ni lójú ọ̀gá kò sí nǹkan débi ṣe tọ́gà máa ń ó máa complain ṣáá ni bàbá tó ṣe kù dẹ̀mdẹ̀m yẹn ó máa complain ni kò sí nǹkan tí mo ṣe tó tó tó wà òkè lójú ẹ̀rì ó wá ní kí n má ronú ó wá ní máa mú nǹkan báwo lè fẹ́ mú nǹkan báwo lè fẹ́ lọ tí bá wọ́n mi máa gbàdí mi jáde. wo jẹ́ kí n sọ kinní kan fún ẹ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ kékeré ni but kí ni wàá fẹ́ ṣe ń sìn. exactly my point èkó tó yẹ kó béèrè lọ́wọ́ mi láti bẹ̀rẹ̀ ìyẹn tó ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀rẹ̀ sí ah, sí ṣẹ́gun you need to think like a man ọkùnrin ní ó yẹ kó máa ronú bí ọkùnrin ni ṣorí nǹkan tó bá gbà mú kan fi fún o ti understand nǹkan tó bá gbà ni màá fi fún tí ipò ènìyàn tó máa fi dọwọ́ mi mo fẹ́ lo sàgbámà àdé tó yẹ pé ọ̀gá kan kò ní yé àkàndé lọ́jọ́ kan náà bá mi ní ọ́fíìsì tí mo fẹ́ sílẹ̀ báyìí báwo ló ṣe jẹ́ kò ní mi ìfẹ́ kó understand at all so gbogbo nǹkan yẹn ni mò ń wá báyìí bó ṣe máa ṣe ni gọ́gọ́gọ́gọ́ ni o. no life is not like that ṣé gbogbo nǹkan tó wà ní ayé yìí gbogbo ẹ̀ ló fẹ́ sùúrù. lábẹ́ àkóso bó tilẹ̀ kó rí má fi wàdùwàdù má fi wá ipò má fi ipá má fi wá ipò ah, o tí ìmọ̀ nǹkan tó wà ní máìndì ọ̀gá lè jẹ́ wọn ọ̀gá nínú máìndì láti gbé fún tó má fi gbé gbogbo tó bá gbé fẹ́ fi gàngàn fa akọ́tọ́wé òtó no ó ní láti ṣe sùúrù ni yes sùúrù ló máa fi ṣe. sùúrù àbí. ọ̀n kọ́kọ́lá wọlé. ẹ ṣe sùúrù gẹ́gẹ́ bí nǹkan tọrọ ẹ̀yin sọ o hmm. sùúrù láyé gbà o tọ́lọ́mọ sọ pé ilẹ̀ máa dé orí position yìí ẹ máa dé bẹ́ẹ̀ ní ṣáà ni eh? ẹ ní sùúrù o. orí ṣé ń wò ẹ́ mo wò ẹ́ látòkè désàlẹ̀ mo rí pò ga oníwájú àtẹ̀yìn báwo ló ṣe fẹ́ ronú tẹ́lẹ̀ o máa ronú bí obìnrin náà ni ẹ wo kò lè yí ẹ ìwọ máa wọrí kò lè yí ẹ ẹni tí mo expect kò ronú bí ọkùnrin ni kò ronú bí ọkùnrin ṣẹ́gun ọ̀tẹ̀ yẹn o ò ṣe làkàyà tọ́ mo ń sọ̀kọ́ fún ẹgbẹ́ ipò yìí ipò ipò ńlá ipò owó ọ̀rọ̀ ẹgbẹ́ máa ṣe sùúrù èwo nínú àwọn politician wa ló fi sùúrù débi tó dé lẹ́nìí èwo ni wọn lọ́pọ̀tunítì tó jagaba nìyẹn pẹ̀lú bó ṣe lówó tó bó ṣe ní gbogbo ẹ̀ tó tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣe politics tó bá fẹ́ fìyàn sí orí ipò wọn á pè wọn á fi sùúrù ṣe wọn máa ẹlẹ́tì ni àwọn gan máa ń ṣe rálì kiri bàbá yẹn pẹ̀lú góòjú wọn yẹn wọn máa gbé kiri ní tọ́ máa rìn káàkiri nínú ọ̀rùn burúkú wọn á ní kí n fi sùúrù ṣe ọlọ́run jẹ́ ní sùúrù láyé mi mo reject ẹ̀ àtúrò lọ́wọ́ àìṣe lọ́jọ́ kìíní àná alaba international àti alaba àgbò competition làwọn méjì jọ ṣe nígbà tí ta alaba alaba sùúrù sùúrù alaba nígbà tó máa padà tó máa padà títí ẹ máa padà bá ọ sọ níbi tó tó tó tó ṣe anyhow tó ń da nǹkan sí kò sí nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ó ń jàgbẹ́ ń bẹ́ẹ̀ tó ń jẹ́ ara rẹ̀ ó rọ̀ ṣe wá rí sùn alaba international ìwọ wo ibi tó ń wà lẹ́nu gbogbo nǹkan ló máa bá ń bẹ̀ kò sí nǹkan tó wá níbẹ̀ tó ní bá ìyálàjà wọn wọn pa ń bẹ wá ní ní ò má máa ṣe bí ọ̀gọ̀rọ̀ ọlámídé gan sọnù orin ẹ̀ má lọ máa ṣe bí ọ̀gọ̀rọ̀ wò ó ti ń wò ó wò bí ọ̀dẹ̀ bí ààrẹ ṣẹ́gun èmi bí ṣe wà yìí mi ò lè ní sùúrù kankan torí mi ò fẹ́ kọ́rọ̀ mi dàbí ọ̀rọ̀ alábàásùn èmi gan fẹ́ di international. ok ya mo ń gbọ́ ẹ mo ń ok. Ah, ok next week. Ah, kò sí wàhálà kò sí wàhálà yá yá yá. bèrè bákan rẹ̀ ìkọ́tẹ̀ fún kọ́ bèrè bákan rẹ̀ ìkọ́tẹ̀ fún kọ́. ok sir. oh yes sir. kakolo no no no no no ah next week yẹn wá ok sir. no wàhálà ẹ ṣe kọ sir. kí ni nǹkan tí wọ́n wá conclude sí láyé wọ́n ní any days the next week tó bá wà convenient fún wa. wow that's fine I bet pé wà òkè bẹ́ẹ̀ ni. kò dẹ̀ torí yẹn sọ. a fún wa ní time láti lè ṣe meeting pẹ̀lú chairman àbí be killer. rò. another thing tí mo tún wá we ni pé èwo ló rò pé ó yẹ ká kọ́kọ́ ṣe nínú àwọn post wa yẹn. èmi rò pé méjèèjì ló yẹ ká tún ṣe wọ́n ṣàfihàn àbí kí lẹ rò. ká ṣe méjèèjì. of course. okay next week kan fún ẹ máa fún ẹ ní láti arrange ara wa. olùsọ tabaníkà fi ojúsùnù kan ọ̀rọ̀ tó wà lẹ́yìn èmi rò pé kọ́láwọlé ló yẹ kọ́gà fún ní promotion yẹn. Hmm. mr kọ́láwọlé àbí kí ló pè to me o mr ọláyínká wà active ju mr kọ́láwọlé lọ mr ọláyínká tó yẹ pé wọ́n gbé ọ̀rọ̀ iléeṣẹ́ irú bíi kó àwọn lọ ní iléeṣẹ́ yìí ni àwọn náà ń bá wa jà sí sálárì wọn ò kí ń ní workers lára èmi o. Mr. Kọ́láwọlé tẹ́ pé tàbá ni pé àníṣòro olóma nípa jẹ́nsáré ayé lówó kẹ́ẹ̀nà tọ́ba di parí oṣù kẹ́ẹ̀ padà o tó bá yẹ pé ó dìde on the twenty eight on the thirty àti máa sáré káàkiri pé sálárì àwọn workers o àwọn workers bọ́lá ọ̀rẹ́ nìkọ̀ọ̀kan pé ẹnìkọ̀ọ̀kan ronú báyìí àti máa ní kí ló ṣe é kí ló ṣe gbá kí ló ṣàwò ẹ̀yin èèyàn Mr. Láyínká tún di ẹnu káàkiri. Hmm. ẹ kú àpérò ẹ kú ṣe gbogbo nǹkan tẹ̀ ń sọ pátá òun ni mò ń gbọ́. yẹ́mi sí yẹ́mi sí kan glamour kan ojoojoojo tani mo rò pé ó jẹ́ kí mo gba promotion. kò sí kú sọ̀rọ̀ adìẹ tẹ̀mí lọ́rùn. àti Kọ́láwọlé àtọ́láyínká kò sí ètò wọ̀bẹ̀ tí kò tẹ̀mí lọ́rùn. ó kò jẹ́ wípé. ó kò jẹ́ pé kí ni. ẹnu mi kọ́ lọ́mọ àti gbé pé ìyá tíṣà kù ìyá ò ní ìyá ò. ọ̀rọ̀ náà àwọn eléyìí. wọ́n ti dòṣà sínú gílámọ̀ yìí. ẹni tó bá ṣáà máa rọ̀ wá lọ́rùn tí ò ní fara ni wá ní kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ gm inú mi dùn pé wọ́n ṣàfara bí ẹ kọ́láwọlé ni kọ́láwọlé ni. so ṣe oògùn àlàyé mi ti yẹn bẹ́ẹ̀. sá sá um, mo ní uh, how many days la máa lò níbẹ̀ yẹn you know, láti fi study um, project yẹn sir. no no no ẹ má ẹ má kánjú o mo fẹ́ ká fi build trust pẹ̀lú àwọn pipo yẹn understand bó jẹ́ ẹjọ́ kan bó jẹ́ méjì bó jẹ́ mẹ́ta ẹ kò make sure ṣáà pé at the end of each day ẹ ń compare notes ẹ ń analyse ẹ ń ṣe àwọn iṣẹ́ yẹn ahead of time okay. okay sir okay sir there, there's no problem with that sir. ẹ mọ̀ wò pé tá a bá tètè ṣetán ní alẹ́ oníkálukú lè gba yàrá ẹ lọ. no no no no ah, wọn ò tí sanwó kankan we have to start saving costs so yàrá kan ní kẹgbà yàrá kan wà tó wá ní twin bed báyìí ìjọba dẹ̀ ní ẹgbà kan tó ní bẹ́ẹ̀ kan náà ah kí ló ń ṣe ìbọ̀kùnrin lẹ́yìn méjèèjì ẹ̀ ń gbéyàwó yín lọ sí location. no no no no not at all. Um, sir nǹkan tẹ́ ẹ̀ try láti sọ ni pé kí àwọn méjèèjì kájọ sùn sí the same bedroom. actually mo mí gan ni. you have a problem with that. ah no no no it's fine it's fine báwo dẹ̀ ni bú níbo ló wà báwo lẹ ṣe yanjú ọ̀rọ̀ yẹn sí ọmọ hmm. ọ̀gbẹ́ mi máa ń sọ fún ẹ tí bá ń sọ̀rọ̀ fún ẹ mú tí ní kò máa gbọ́ nǹkan tí bá ń bẹ̀ sọ sùúrù ló máa ní sùúrù ló máa ṣe ó máa ní sùúrù ni pọ̀ ìyẹn ló kéré jù ṣòrí ní sùúrù ṣòro ọ̀gá tó ní kò láìkẹ́ ó máa padà fẹ́ràn ẹ̀ náà ni tiẹ̀ ló máa padà ṣe ìwọ ṣàfi sùúrù sí mo understand mo understand kò sẹ́ni tí rẹ̀ máa ṣe tí náà níbi i understand you yeah má worry má worry ṣé mi ọ èmi ti ń jáde ó kú mi <laughs> mo fẹ́ sáré jáde yà yà in the next two hours má padà sílé. All right. gbogbo mi yẹn rí báyìí. no this. is too dirty man it's too dirty. nonsense are you serious but um ibi tàná ẹ̀ báwo ni yẹn ṣe yẹn pín ìdílé lọ. báwo lẹ ṣe uh, um, Mr. Aika ṣé ẹ fi pé ibi tí àwọn olùkọ́ ẹ tí plastry bá wà bẹ fún àwọn tó ń swim yìí ṣé ẹ fi pé ó máa make sense. you see um, gbogbo àwọn ilé ìgbọ̀n wa ṣe máa change ẹ we gonna change everything put a fountain you know make it beautiful then if you can put like a TV yeah. somewhere around there yeah. just take a picture like a fountain or something. yeah yeah yeah, yeah. thank you ẹ wo ẹ wo ẹ wo àwọn buildings kan ṣe ẹ jẹ́ kára ní one stop iṣẹ́ ẹ ti bá àti àbádùn everything. torí o ti rubbish anybody to bá ti bá wa dòwò pọ̀ ó ti ó ti wà ókè. ẹ̀wọ̀ ẹ̀yin náà wá wo bíbà yìí sí ṣé bíbà yìí ṣó make sense ẹ̀rí nǹkan tó ń ṣe. ẹ̀ náà kò sí problem ah Mr. Ayinla just take picture of everything take take it. Um, then another thing To wà important tó yẹ ká discuss ni hall Yeah. ọ̀tá àwọn pípẹ́ yẹn sanwó fún yẹn oh. àbí o ti discuss ẹ̀ pẹ̀lú ọ̀tẹ́lẹ̀. Oh, o ti sọ fún mi o ti sọ. ṣe rí wọn a ní ìgbẹ̀yìn three weeks time because I want to book for bó ṣe lè bá speed ẹ̀ pẹ̀lú ìyá bá parí ìfọ̀ mi. tó bá ṣe lè bá wa ṣe pápápá kó má wa ṣe. mr um, mi ní parọ́ fún mi ṣe kọ́mí táwọn bá ṣiṣẹ́ àwọn òkè náà ṣì ṣiṣẹ́ ṣe understand ó máa bẹ́tà kẹrin fọ́ọ̀dù owó àwọn pípẹ́ yẹn ká lè farabalẹ̀ ṣiṣẹ́ yín tábà farabalẹ̀ ṣiṣẹ́ yín òun ló máa ń fẹ́ yín náà ní ìwúrí láti gbéṣẹ́ mi fún wa and láti rí better result nǹkan tá a ṣe ṣẹ́gẹ́ máa advice kẹrin fọ́ọ̀dù owó yẹn so that we can do uh, something job. good. Yeah, a better job. No more understanding. For you guys, yeah. Ṣé all yẹn ni Ah no no no ah, kò ń ṣe all yẹn lé. A mọ̀ rò pé o ti mú wọn débẹ̀ nínú. À ah, kò ń ṣe onílé yìí o, à ah. kò ń ṣe onílé. Eh, no no ẹ mo rò pé o ti mú un débẹ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kan. Okay, let's go. Ah kí n máa pè é kó má pì kọ mi kó sórí ìtàn ẹ̀ fún mi mo tún wá ń tẹ̀sẹ̀ kò tiẹ̀ sọ fún mi pé bóyá nǹkan ń ṣe òun àbí kankan kí nìkan tí mo ṣe ṣé mo ṣẹ̀ ni. wo má jẹ́ kí n pa ọ́ fún ẹ o ò ṣe lẹ́sẹ̀ kankan ó láwọn difficulties kan tó ń fèsì lọ́wọ́lọ́wọ́ báyìí níbi iṣẹ́ wọn kémi gan tó understand àti fẹ́ẹ̀ jà pa ó wá pè mí ó ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe rí fún mi everything in details ló sọ fún mi ó ṣàmọ̀ bí mi àtẹ̀ṣe rí pé ọjọ́ kan ojúmọ́ kan àṣìkà máa yẹra tipátipá la fi ń ra ni ọjọ́ kan láàárín ọ̀sẹ̀ báyìí sìn bọ́ńkọ́ tí mo kàn máa sọ fún ẹ ní pé ṣe sùúrù ṣùgbọ́n fọkàn ẹ balẹ̀ o ò lẹ́sẹ̀ kan tó fi ṣẹ́ o tó bá ti sọ́ọ̀sì nǹkan tó wà láàárín ní mind ẹ̀ tó ń disturb ẹ̀ yẹn wò ó tó bá fẹ́ máa gbé ijó lójoojúmọ́ gan o free ṣùgbọ́n kò fún ní time díẹ̀ ṣùgbọ́n kò sí problem fọkàn balẹ̀. Ah, ẹ wo ẹ mọ̀ wípé obìnrin ni mí nǹkan téèyàn bá rẹ̀ fi sílẹ̀ báyìí òun lẹ́nu ewúrẹ́ máa ń tó ẹ understand nǹkan tí mò ń sọ náà. ẹ yé mi ìyàwó nǹkan tó ń rò yẹn má fọkàn sí kò ṣe àmọ́ iṣẹ́ ni ìdàgbà pé iṣẹ́ ló kù ṣe tó fọkàn balẹ̀ kò ṣe ní pòlẹ̀mẹ́ màá jẹ́ kí gbogbo ẹ̀fọ́ jẹ́ kí mi ti padà sí ìgbà gbogbo ní òòrùn má bẹ̀rẹ̀ ọ̀fẹ́ lẹ́yìn

taba the office, taba summit, everything will be glaring. Mm. yes. Um, if you hàn pé you know working as a team ó máa bring better result i mean a very brilliant result than um, kéèyàn ṣiṣẹ́ individual and ṣe mọ̀ pé this is a company and taba jo she report ẹ̀ pọ̀ ó máa I was successful, as in more successful than working alone. Team or no team, I, I, I still believe we should do our work separately. project yìí pọ̀ You can come and you jókòó pé ẹ̀yà ẹ̀yà team ẹ̀ kò pọ̀ eh, do your own do mine. Um, anyway Sherry, I want to wọ́n ti ẹ̀ tó ṣe project yẹn tẹ́lẹ̀ wọ́n try yeah they did a very good job but nǹkan tó fọ wọn jẹ ojú wípé wọn ò lo good materials nǹkan tó bá ṣe wọn jẹ nìyẹn but um, <clears throat> mo mọ̀ pé àwa bá ṣe wà ní sàwálà wà because we have a lot of things to do. èmi gan notice iṣẹ́ pọ̀ gan ní ibi láti ṣe mm. a lot of work. Mm-hmm. ìgbà wo lè máa ń sùn báyìí. mo nígbà wo lè fẹ́ sùn báyìí i mean. Eh? time to lọ you know this is this is past twelve already. ṣe ẹ fẹ́ sùn tẹ́lẹ̀ ní but mi ò rò pé mo fẹ́ sùn mi àwọn iṣẹ́ kan ṣe wà bíi tí I still have to round some things up. You nígbà wo mo fẹ́ sùn No no no it's like you're getting me wrong. Time yìí ti lọ Any more part tún máa tètè jì lọ sí site láàárọ̀ la and it's better for you to sleep now. This is pastoral why are you particular about when I want to sleep? I'm, mo ṣì ní iṣẹ́ púpọ̀ láti ṣe ẹ má wọrí mi ò sùn. irú ìbéèrè wo nìyẹn ṣé n ṣe pé kọ́láwọlé ìfẹ́ ṣe mí jàǹbá tó ń béèrè ìgbà wo mo fẹ́ sùn káì ojúlẹ̀ alákọ̀ọ́fin ṣọ́rí o èmi ò gbọ́dọ̀ sùn o kò tiẹ̀ má wàá fún mi lọ́rùn pa mi tó bá ti ń sùn. ṣe ń ráyè àníṣe ráyé mi ò sùn mo fẹ́ wò lórí fóònù mi i'm checking something on my phone thank you. ohun tí ò ṣẹlẹ̀ náà mò síra wọn ọ̀rọ̀ yìí wá ti di tán wá sùn kan lajú kan o kan díjú kan. yóò nìkan ni ó ṣe àwọn wa gbogbo ọgbọ́n tó ga máa fi fún ní post yẹn èmi ń sún àbẹ̀ máa jẹ́ kó yé ẹ pé mo smart jù ẹ lọ <laughs> ìwọ. ah big mistake ṣínkì mi mà ní níwájú bọ̀bọ̀ yìí ètò ń béèrè kí gbà ó máa sùn gbà ó máa sùn káì ṣé kò lè fẹ́ lọ poison mi báyìí káì wo I must get my drink I must get my drink. kí ló dé kí ló ṣe yín. ah, ah Mr. Yinka peter will drink bẹ́ẹ̀ kò sí flies nínú bíbá yìí náà. ṣé mo ní fly wà ń bẹ́ẹ̀ ni ṣé bí mi kàn ń check drink tèmi ọmọ mi. Ah. ẹ tún gbé drink very bad. Um, yẹn grown man ẹ lè máa gbé drink sórí bed kò it's wrong. Mm, it's my drink it's not your drink. ẹ lọ́n gbé drink yẹn ó lè dá sí lára àbí kó dà sórí bed. drink mi ni mo fẹ́ kó wà níbí. ṣé ẹ fi hàn pé tí drink yẹn bá dà sórí bed àwa méjìjì à nílé sùn sórí bed yìí kò dẹ̀ ní make sense ká sùn sórí tiles a ní àlàkọ́ lẹ́tà sí yẹn ẹ mọ̀. <laughs> ìwò fẹ́ sùn àbí ò fẹ́ sùn òbí fò gbọ́n smart èmi kò lóorun sùn ah! èmi kò sùn tì lájà mo sùn tì ibi tí máa wà tí máa jókòó sí retí ilẹ̀ máa fi mọ́ òun tẹ kúkú ń pè mí tẹ́lẹ̀ nù <laughs> kerosene ni mi ìwọ ibi tá a máa wà lélẹ̀. ṣe ń ráyé àníṣe ń ráyé ènìyàn ṣe é finú tọ́ra wọn ohun tí ò ṣẹlẹ̀ náà ò síra wọn ọ̀rọ̀ yìí wá ti di tán wá sùn kan lajú kan o kan díjú kan. tọpẹ yes ma. báwo ni. fine ma. àwọn pípì nǹkan wọn tí kò wọ́n ti dé ni. ah a máa ti pè wọ́n pè wọ́n títí títí látàárọ̀ wọn ì tí kò dé in fact dáre gan ti wá wọn lọ ó yẹ kó rí wọn. irú kí làwọn pípì máa bá mi try ni èyí tí yóò bá change ọwọ́ wọn sì wọ́n sọ pé yóò change ọwọ́ wọn ìwọ náà wo time sí ṣé kò yẹ kán ti kọ́ ti dé ni weekend la wà náà ó yẹ ká ti lóòdù gbogbo kíní ìnà. mo rí i pé dáyé tí wàá wọn lọ ṣá ó yẹ kó rí wọn. àwọn kọ́sọ́mọ̀ máa tó máa dé. àbí wọn ò ní pẹ́ mọ́ ṣá. bọ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ fẹ́ẹ̀ kó get in touch pẹ̀lú wọn get in touch pẹ̀lú wọn yẹ kán ti dé o. tó má lè ti jẹ́ kó jẹ́ kí n mọ̀. ẹ àǹtí ẹ jẹ́ wọn. kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan náà bọ̀ mo notice nǹkan kan lálẹ́ àná ni mà. kí ni nǹkan tó ṣẹlẹ̀. àwọn àlejò méjì nìyẹn tí wọ́n gbà fún láti renovate bí yẹn. ẹ kí ló ṣe wọn. Ah, mo notice pé wọ́n ní èdè àìyedè kan láàrin ara wọn lálẹ́ àná o. Ah, èdè àìyedè bíi ti báwo báwo nìyẹn ṣe possible. in fact kí n tó lọ sùn mo dúró pẹ́pẹ́pẹ́ láti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ́ ah, èdè àìyedè yẹn ó dàbí púpọ̀ gan. mi rò pé yẹn lè possible because a fẹ́ fún wọn yàrá méjì wọn lẹ́yọkọ̀ làwọn fẹ́ tóun bá close wọn nígbà yàrá kan náà. yóò wo cup of tea tiwọn nìyẹn tí dáre bá ti kó drinks dé jẹ́ kí n mọ̀ please jẹ́ kí n mọ̀ o. yes ma. ṣé wọ́n wà competent tó tó mi inú company yẹn ni i have always given my best to that company ó wá yá ó ní àwọn boys ló lè àwọn boys ló fẹ́ fún ní post yẹn kò ń ṣe obìnrin jọ sọ fún mi kí ni àwọn boys lè ṣe tóbìnrin ò lè ṣe. gbogbo ọ̀rẹ́ ṣáà ní sùúrù ọmọ ọgbẹ́ mi ò bá ẹ dé iléeṣẹ́ yín mi ìmọ̀ bẹ́ẹ̀ yẹn ń ṣe ń bẹ̀ bọ̀ ọ̀rọ̀ tí tẹ́mi máa sọ fún ẹ̀ o mo ti ń sọ fún ẹ̀ ṣé sùúrù ṣé ọ̀rọ̀ ọ̀gá tó sọ pé àwọn ọkùnrin ló fẹ́ fún post ó ní reason i'm sure kó máa ní special post tó fẹ́ fún wọn náà ṣé sùúrù sọ̀rọ̀ yìí nà. ṣé sùúrù special post àbí kí ni mo gbọ́ olórí burúkú lọ̀gá mi torí pé ó ti tó ọ̀sìn mi tí mi ò gbà fún òun ló ṣe é ṣe gbogbo rẹ̀ tó ṣe gbogbo rẹ̀ dáradára yẹn ṣe bẹ́ẹ̀ mi. kò sí kọ̀ọ̀kan ní wọn tó máa jẹ pọ́ọ̀sì yẹn <laughs> ọ̀rẹ́ mi ò mọ̀ pé mi mú ẹ̀ dáadáa mo mọ ẹjú rẹ lọ kó tó lè sọ gbólóhùn tó sọ síta kó tó lè sọ jáde mo rò pé o ti ní mission kan tó fẹ́ ṣe take it easy o take it easy o torí èèyàn máa bẹ̀ sọ̀rọ̀ sí tinú ẹ̀ ló máa ṣe. mo ti gbọ́ má wọrí. ẹni tí ó já mọ́ lọ́wọ́ o tún yìí wá ti di bó lọ yàgò ó máa ti gbógun ó ti dọdẹ. Gentlemen, the much awaited announcement within the company. Now, mi fẹ́ kẹ́ máa bẹ̀rẹ̀ sí ń rò wípé eh, wọ́n ṣòjòrò eh, wọ́n ò tẹ̀ nìkan ṣe ẹ̀mí eh, ẹ̀ kí n gbà lọ́rùn àmọ́ yín méjèèjì àti ti ṣe kínní lọ́ọ̀gá ààrẹ yín méjèèjì tẹ̀ ṣiṣẹ́ tẹ̀ nìkan ló máa yọrí. So, whoever it is tí wọ́n yàn. It is your duty to support Antonio. Okay? Yes, sir. All right. Uh, no, call out. Ah. You want in your chair. Oh! Oh! Now, you can. Take this, sir. Mo bọ̀rẹ̀ mi, mo We meet mate I don't know. lọ́gá sí so kò support him. Wọ́n support rẹ̀ ni o, ẹgbẹ́ lẹ́jọ jẹ́ ẹjọ́ wọ company and all that and all that support him, alright? Okay. okay. Thank you, sir. Thank you very much, sir. Thank you so much. Ọ̀rọ̀ ẹni ló padà já mọ́ lọ́wọ́. Thank you very much. Orí ẹni làbábọ̀ àbáfòrìṣà sílẹ̀ o. Kádàrá ẹni kò ní dàsé o. Ìgbẹ̀yìn rẹ̀ o. Èmi tí mo forí ṣe, tí mo fara ṣe, I dey handle the company like my own personal company èmi màá máa ṣe màá máa ṣe yẹsà yẹsà fún kọ́láwọlé màá máa rìpọ́ọ̀tì fún yẹsà ọ̀gá sà mò ń bọ̀ ọmọ inú mi káì big mess up. ó tàn wọlé ó ń tà. ọ̀gá ọ̀ ara sà. Yeah mo ní kí wá kí n fún orí ọ̀rọ̀ rẹ yìí nìsà. ẹ wo gbogbo àwa staff la mọ̀ pé ẹ jọ máa ṣe ìjọba yín ni o èmi kàn wá wò pé tí èèyàn méjì bá ń ta ayò ọlọ́pọ́n ẹnìkan á jẹ́ ọ̀tá ẹnìkan á jẹ́ òpè ṣe ẹ gẹ́ sà ìgbà tí yín náà máa dé sà ṣe bọ́ sà. Ah! èmi ló pè nìyẹn o lójú àwọn staff ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé fìlà àbùkù ni mo dé sórí aṣọ àpọ́lé mi ti fàyà káì. ọ̀gá ẹ̀yin ni mò ń bá wí sà. Ah, ẹ ṣe thank you. ẹ wo ẹ ní láti wọrí ìṣẹ́gbọ́ ìkan náà sì ni àwa náà ṣe wà lọ abẹ́ yín ó yẹ yín sà. yọ ẹ bá mi tilẹ̀kùn tó bá jáde. ìwà kò sóhun tá a fi wà wé láyé èéfì níwà òun ìwà tó bá wù ú ìwà tá a bá wù ú òní ó máyé rọrùn fúnni láti gbé ìwà ẹni lọ́rẹ́ o. Ah! yìí. Ah. jẹ́ o dẹ́rù bà mí pé o tẹ̀wọ̀n kó ti débì. jọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé o fẹ́ pa mí dànù ṣé mo pé bó ṣe ń ṣe inú ilé látẹ̀kàn nìyẹn tó ń parí lọ tó ń parí lọ tó ń ronú mo bí ẹgbẹ́ kó kí ló ṣe ọ̀sẹ̀ pé kò sí kankan mi ìmọ̀gbà tó tún yọ bọ́ta tó tún bẹ̀rẹ̀ sí ní parade inú compound Yínká what is the problem ó dé bá mi sọ̀rọ̀ mo pé èmi àti ẹnìkan la wà nulẹ̀ wọn kò bá mi na àwọn ọmọkùnrin ó dẹ̀ ṣàánú mi what is it. there kò sí nǹkan kan really nothing kò sí nǹkan kan. God has taken over. lóde ń ṣe báyìí a máa pààrọ̀ fún mi kankan wà sọ fún mi I'm your wife ooo dẹjọ ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá náà ló máa padà parí àdàkọ sọ báyìí ok uh, see kì í ṣe ọ̀rọ̀ obìnrin ọ̀wọ́n ọ̀gá mi ló fẹ́ máa ṣe bákan kò yẹ wọ́n fẹ́ máa fi ẹ̀tọ́ wa dùn wá but um, God has taken over like a ti yarí pa nígbà so. wọ́n fẹ́ máa fi ẹ̀tọ́ yín dùn ẹ̀ẹ́dẹ̀ sọ pé ẹ̀ gbà wọ́n dẹ̀ ti wọ́n ti sọ̀tẹ̀ à kí wọ́n ló wá ń ronú sí tó bá pé ìyẹn náà ni. àti iṣu bá tiẹ̀ wà ní ọ́fíìsì ó kọ́ mi àdúrà lèèyàn máa fi ń ṣe àdúrà la máa gbà sí náà. ọ àdúrà mi. àdúrà ni náà kò ń ṣe mi ò láì gbogbo bó ṣe ń ṣe yìí náà ó dẹ̀ ti dẹ́rù bà mí. ẹ kò jẹ́ mú kàn ní kí n gba fẹ́ṣẹ̀ ní tànà tún. ṣé kò ṣáàjù yẹn náà lọ kò ju yẹn lọ. àtọ àtọ. àti ìbá ti ju yẹn lọ kò ń ṣe big dinner náà yóò ó dẹ̀ dẹ́rù bà mí. mo tún ní gba fẹ́ṣẹ̀. fẹ́ṣẹ̀ tó bá mọ̀ pé kò ju yẹn náà lọ jẹ́ àjọ wọlé náà. nàkúkọ dá mọ́rin nǹkan fi yọ ajanaku ajanaku ajanaku kọjá mọ́rin nǹkan fi yọ. olúwa o gbogbo ogun ìkọ̀kọ̀ tó ń jakọ́ láwọlé o olúwa bá mi mú dé bá mi mú dé má dojú àdúrà tì mí olúwa má dojú àdúrà tì mí ó ní kí n pè ẹ́ láàárọ̀ kí n pè ẹ́ lọ́sàn-án kí n pè ẹ́ lálẹ́ mò ń pè ẹ́ olúwa o gbogbo ogun lórí ọmọ mi lórí kọ́láwọlé o olúwa bá mi mú dè olúwa bá mi mú dè olúwa bá mi mú dè gbogbo ọ̀tá tó ń gbénú kọ̀ọ̀kọ̀ tó ló wọn máa ṣe kọ́láwọlé níbi olúwa ò dojú tì wọ́n olúwa dojú tì wọ́n ọlọ́wọ́ gbọgbọrọ ò tí ń yọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn olúwa bá mi yọ kọ́láwọlé lóògùn ọ̀tá ogun ọ̀tá lórí kọ́láwọlé lọ́wọ́ mi mú dè bá mi mú dè ìtẹ̀síwájú ni mo fẹ́ fún olúwa bá mi tẹ̀síwájú bá mi tẹ̀síwájú bá mi tẹ̀síwájú. máa ń pọ̀rọ̀ yìí lóore ọ̀nà àwọn ọ̀nà ọ̀gá ò máa fẹ́ yí ọ̀rọ̀ wọn padà kí ló máa ṣẹlẹ̀ sí mi báyìí o ṣé màmá ṣe yẹsà yẹsà fúnkan nínú Yínká àti Kọ́láwọlé mi ah kò pọ́síbù pọ́síbù nǹkan tó bá gbà ni màá fi fún inú ilé wọn ò ní rojú mm, ọ́fíìsì náà máa gbóná mọ́ wọn àbúrò mi nǹkan tí mo tọrọ ẹ̀ kan fún mi omi àdúrà ni mo ti lálàá yẹn sìn ó di ẹ̀mẹ́ta tí mo ti láǹsìn alákànlọ́dẹ̀ ṣe mò ń lá ibi tí ogun èṣù tí ogun ọ̀tá ti ń gbàyọ omi àdúrà tá a máa fi ṣẹ́gun ẹ̀ lélẹ̀. àǹtí mi ẹ wo ẹ ṣe ní sùúrù náà mi ò ní mi ò gbà lọ́wọ́ yín ẹ ní sùúrù ṣe rí nǹkan tó ń bá mi fà ojú ọ̀rọ̀ mi yìí lọ́wọ́ Ah, òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín yẹn ó jòrò mi lọ ah, ẹ wo ṣé rí olórí burúkú kan wà lọ́fíìsì wa tó fẹ́ báyé mi jẹ́ tó fẹ́ pa mi nǹkan tí ò tọ́ sí tí ò kì í ṣe ti tiẹ̀ tẹ́pẹ́ ó yẹ kó tó in short a sì lò bí abi ten years kó tó kàn rárá ah, ó wá fẹ́ gbà mọ́ mi lọ́wọ́ ẹ̀tọ́ tèmi ó fẹ́ gbà mọ́ mi lọ́wọ́ òun ló fẹ́ pa mi o so ọ̀rọ̀ mi yìí ó kéré nínú nǹkan tá à ń sọ yìí òkè rárá ẹ máa jáde as in ẹ máa jáde lọ ẹ máa lọ ah ó ṣe kẹ́ ẹ understand nǹkan tí mò ń try láti sọ ah omi yóò lè ṣe nǹkan tá a fẹ́ ṣe kò lè kò lè ṣe nǹkan tó wà lẹ́yà tọ́. Ah, àbúrò mi wọn náà ti mọ̀ pé mi lọ́nà mi àfọ̀nà àdúrà yìí nìkan náà ni àdúrà ni mò ń gbà olóde bàmí gbàdọ̀ láti day one tí mo ti ń gbàdúrà fún ẹ ọlọ́run ò disappoint mi rí sotí rómi wàá mú láàárọ̀ wàá mú lálẹ́ ibikíbi tó bá lọ wàá wọn síbẹ̀ wàá gbé dání lọ sọ́fíìsì wàá wọn sí tó tó jókòó sórí ìjókòó ẹ̀ ó gbọ́dọ̀ wọn sí ẹni kí kí tó bá ti sórí ìjókòó ẹ̀ ẹni ẹ̀ bá fáyà ni. àmín. tó ti gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi tó ti ọjọ́ méje lọ́ fi ṣàdúrà fún tómi yìí. ẹ ṣú ọ. ayé mi sa nǹkan padà bàjẹ́ báyìí. abẹ́yìn. tó bá gbé bẹ́ẹ̀ sọ yìí ó máa rí bẹ́ẹ̀. ó máa rí bẹ́ẹ̀. ayé nǹkan ti bàjẹ́ ayé nǹkan ti bàjẹ́ mi ò ní bá ṣe lé rárá àǹtí mi ẹ̀ mọ bó ṣe máa ń ṣe ni mi ò tí rí i tẹ bá rí ẹ máa bìlífù pé ó ní kankan tó gbójúlé bí pé bàbá ẹ jẹ́ àrùn nìkan àbí nkankan ni sẹ́mi ẹ̀ ni mo ṣe sọ pé bóyá kẹ́ lọ kẹ́yìn gan wá àwọn bàbá kan lọ kẹ́ wá àwọn lọ sínú igbó kẹ́yìn náà lọ bá mi wá ibi tó ti wà òkè tó ti ń gbóná tẹ́ tó bá bàbá ẹ̀ bí kò gan pa ni àmọ́ bàbá ti sọ fún mi pé omi yìí ó máa ṣe gbogbo ẹ̀ kò sí wàhálà kò sí wàhálà. wọ́n máa fi yé pé agbára ọlọ́run ó ju ògùn níbi tí jésù gbé jọba agbára èṣù dà kò sí o kò tì í wo ayé mi sáyé ah, ká bàjẹ́ pátápátá finally ayé ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n olúwa mi sáyé ká ayé ẹ̀ máa bàjẹ́ yìí ló ṣòro. Ekun dadada o, dada ndako sọ bẹ́ẹ̀ pásítọ̀ náà sọ bẹ́ẹ̀ àǹtí mi sọ bẹ́ẹ̀ everybody sọ bẹ́ẹ̀ mo lè bá bẹ́ẹ̀ ah! iyọ̀ àti ìṣáná nínú ọ́fíìsì mi kí ló dé kí ni mo ṣe fún yín nínú ọ́fíìsì kí ni mo ṣe tẹ́tẹ́ pa mí ẹ́ ewu mo jẹ́ ọmọ ìwà tó ti fi wọ́n sórí jẹ́ àìgbá ẹ̀sìn ah olúwa o ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa o alágbára kábíyèsí mo pè yín ẹ wá bá mi ṣe gbogbo ogun tó ń jà mí nínú ọ́fíìsì yìí gbogbo àwọn ẹni tó fẹ́ pa mí tó fẹ́ gba ògo mi olúwa bá mi bá wọn wí jésù bá mi bá wọn wí olúwa bá mi bá wọn wí gbogbo bí gbogbo nǹkan tó fi yọ̀ ń àti iṣẹ́ náà tó fi ṣe nínú ọ́fíìsì mi olúwa bá mi bàjẹ́. ìṣá náà ìṣá náà ni yọ a máa wọn máa fọwọ́ tó fi yọ máa fọwọ́ kọ́tẹ́ olúwa bá mi bá wọn wí olúwa bá wọn wí olúwa bá mi bà á jẹ́ olúwa bà á jẹ́ olúwa má ṣe mọ́kò kò má fọwọ́ kò mẹ́yẹ mọ́kò kò mọ́kò má ṣàmì má ṣàmì olúwa bá mi bà á jẹ́. Ah, olúwa bá mi ṣẹlẹ̀. orí ni oríran ni owó lẹ́ni iyọ̀ àti ṣáná gbé sórí ọ́fíìsì wọn gbé sórí fáìlì orí fáìlì pọ́jẹ́tì tá a ti ṣe orí fún fífa tèmi jẹ́ nínú ọ́fíìsì wọn fẹ́ pa mí. Eh? ọ̀gá ta ló fẹ́ pa ni kò sẹ́ni kankan tó fẹ́ pa ni èmi ni mo ṣe pátí ìjẹta tí mo há iyọ̀ àti ṣáná yìí tí ni mo kó wà èmi ni mo kó sórí tébù. Eh. Eh. ṣé bí ẹni ṣe wọ́n gbàdúrà bẹ́ẹ̀ yẹn. àṣà ìtì ẹ̀ lè. jésù inú ẹ̀ bá ti ẹ̀ bá ti má kó sórí ibi báyìí o bá ti kó síbi tó wà òkè ibi tó kó sí ogun ṣẹlẹ̀ lọ́fíìsì ẹ̀ mọ́ ni ogun gidi ṣọ́ọ̀ṣì mo ti ń bọ̀ ṣọ́ọ̀ṣì mo gbà débi báyìí sí bọ́ọ̀ tó máa jẹ́ ìbọn. ẹlọ́mọ nǹkan tó máa bá mi ṣe yẹn bá mi kó lọ sọ́fíìsì tó tọ̀jú ẹ̀ bá fún mi lè máa. ọ̀gá táyà ń yí ìjà. àyà mi rà á àyà mi ò jẹ́ já àyà mi já tì ó ṣe wá bá lọ wá bá mi clean gbogbo àwọn orí tébù yìí gbogbo àwọn laptop ọ̀rọ̀ ìjà. olúwọ̀rọ̀ máa bá àyà mi lẹ́kùn àbúrò àwọn. má fi mi pa gbogbo ẹbí mi lẹ́kùn ah ṣe rí ẹ̀gbọ́n yóò fi of things ó fi ń dùn mí ọlọ́run. ṣé lè gbóyin gbéṣẹ́ ru àfi bẹ́ẹ̀ ni epo ti òun nìkan ló wà lọ́fíìsì tó ti ń ṣiṣẹ́ mi ò rò bí anybody wà lọ́fíìsì tó tún ń ṣiṣẹ́ tó ẹ̀gbọ́n yìí o ti weekend ti weekend lẹ̀gbọ́n yìí máa gbéṣẹ́ wá ká mi mọ́ lérìn ànígbà mi màá wá múra kókókó màá dì kan kọ́kọ́ màá kó sí àìl màá máa lọ màá máa bọ̀ ìgbà mi mi ní wọṣọ tí màá ti máa fi máa ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ yóò ní gbójú sókè wò mí o kò rí sọ pé òun rí mi kọ̀ǹpútà ìṣá ló máa kọjú mọ́ àfi bí àfi ṣe ẹ ṣàánú mi ẹgbẹ́ yóò wojú mi mọ̀ a mi ò ti enjoy ara mi gan mo ṣe ṣáà mọ̀ náà ẹ ṣáà mọ̀ nígbà mi tó bí bá need attention ọkọ ẹ̀ kò tiẹ̀ fà mọ́ irọ́ o irọ́ o ìjọ ẹ bá ń bá a sọ̀rọ̀ kó má bàa yé mi jẹ. Ah, ẹ dẹ̀ ṣọ́ọ̀pẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣà. Ah, ah, èmi ẹ̀ṣẹ̀ kìí ṣé ìrìtẹ̀ rí èmi ṣé mo jọ oníjọ̀gbọ̀n ni mi ò ṣó ní wàhálà mi ò dẹ̀gbọ́n yín láàmú rárá. ẹ dẹ̀ sọ pé ẹ gúdù dáadáa ẹ̀wọ̀n kan tí mo mì nù. Ah, ah. ẹ wo eyín ni kẹ máa sọ tó bá yẹ pé tó ní level yẹn mo gúdù bàjẹ́ alátakóró wọnú àdó ni mímú mọ́ra mi ní mi kan lè máa yinra mi lójú yín ó yẹ yín alẹ́ gbòyìn gbòǹgbò ni ògbójúlẹ̀ wọn ò faralẹ̀ débi tá a fẹ́ ṣe drama fáwọn wọn ò fara lè débi tá a fẹ́ sọ pé ká tiẹ̀ show skills a ní iye egbò yóò dé jẹ́ kí n gbádùn ara mi sẹ́ a ní níbi tó lè dé ijọ́ kan ó kù díẹ̀ kí n réèpù ẹ̀ báyìí ni ah, ah. níbi tó lè dé ni òkò rọ egbò yín ká mi lára ni. kò dẹ̀ láìkó obìnrin náà wọ̀ ah, bọ̀ ẹ má wọ̀ ẹ má bá wọn sọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀ ẹ má wọ̀rọ̀ ṣẹ́gbọ́n ẹ̀yin ò wá ní pé kẹ́ lọ máa wò ta o. rárá mímì ní wò ta ẹ̀gbọ́n yín náà ní kẹ́ ẹ bá ń bá sọ̀rọ̀ kó má jẹ́ kí n lọ wò ta. ẹ tẹ má dé bẹ́ẹ̀ àmọ́ bá wọn sọ̀rọ̀ ó máa ní kọ̀kọ́ tó ṣẹlẹ̀ because mo mọ̀ pé kò ń ṣòkòbó so mo mọ̀ dáadáa. èmi náà mọ̀ pé kò ń ṣòkòbó nítorí mo mọ̀ tẹ́lẹ̀ náà bí kò ń ṣòkòbó òkòbó àárín ọ̀nà tó dẹ̀ fẹ́ wá dì ní òye mi tó yẹ pé ṣe ló dẹ̀ ń sá fún mi ó láìkí ṣẹ́jú mi lọ bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ìjọba ń bá sọ̀rọ̀ ẹ̀ ṣàánú mi. bí mo ṣe ń lọ sí máa yá ọ́fíìsì wọn ṣẹ́gbọ́n máa bá wọn sọ̀rọ̀ tẹ bá ya ibẹ̀ yẹn gangan nínú mi máa dùn. ẹ jẹ́ kí sáré débi ṣẹ́gun ṣẹ́gun ètò. bẹ́ẹ̀ ṣe ń lo ìmọ̀ tó máa kú kò sí ọ̀rọ̀ iṣẹ́ ìyàwó ìyẹn lè mọ̀ kọ́ mi lára ni ẹ ṣe ẹ máa wọlé ẹ má gbàgbé ẹjọ́ torí Ọlọ́run. shit. ti jẹ wọ́n tẹ́lẹ̀ nǹkan jẹ kí ló ṣe jẹ jẹ jẹ kí ló ṣe jẹ jẹ tani kí gbẹ nervous ẹkú mọ̀tàrọ̀ ẹjọ́ ọ̀tàrọ̀ ọ̀fẹ́. ìgbà gbogbo ilé tó ń ṣe yóò lè ẹ̀bẹ̀ gbogbo ètò ìṣojú gbẹ́rẹ́gbẹ́rẹ́ tó omi fẹ́ máa jábọ́ kò lè ẹ̀pẹ́ ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó mọ ibi tí iná ti là wá ó dàbẹ̀ ní pé ẹ kàn mọ̀ pé ọ̀rẹ́ ọ̀gá yín ni mí bọ́ ẹ mọ irú iṣẹ́ tí mo ṣe i'm a traditional doctor by profession ọmọ àgbà ni mí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá ni mo mọ̀ so eléyìí tó ń ṣe kò lè help kò lè help solution at all. ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú ìyàwó mi kọ̀ kú ni wọ́n pa ni wọ́n pa ni tó bá tún sọ pé oògùn kankan pẹ̀. màá dẹ̀ ni kò gbẹ lórí ìjókòó tó wà yẹn ó dàbí nǹkan ṣẹlẹ̀ tó mọ̀ tí ò bá jẹ́wọ́ ẹni tó pa ìyàwó ẹ mo fún ẹ ní three days wàá lọ bá mi tó wà. ẹ ṣe àtúntò tó lọ ẹ má jẹ́ kú ẹ jọ ẹ má jẹ́ kú ẹ má mi bá ọ sọ̀rọ̀ ó lè má rí béèyàn ti Ah, mama kì í ṣe bó ṣe rí gan nìyẹn ṣe rí èmi tẹ̀ ń wò yìí mama mo ní ẹ̀bùn àlá àti kékeré ni mo ti mọ̀ bí n bá ṣe la exactly bẹ́ẹ̀ yẹn náà ló ṣe máa ṣẹlẹ̀ ní real life ah, mo rí báyìí ní tí wọ́n pè pé òun ni wọ́n gbé position yẹn fún ah, kó tó ṣẹlẹ̀ ni mo ṣe ní kí n tètè tọ̀yìn wá sí yìí bí n bá wá gbọ́ bí dáadáa n tó ń jó yé mi ni pé ká kúkú pa ìkejì rẹ ti ń dí ọ lọ́wọ́. nǹkan tó máa ṣẹlẹ̀ náà ni ẹ bá ń pa tẹ bá ti pa bẹ́ẹ̀ yẹn automatic ni àwa méjì là ń lé position yẹn tí kan bá ti lọ àbí automatically it becomes mine. kò sì wá mọ wo aṣọ tá a wọ̀ ẹ́ àyè fi ń ṣe nǹkan aburú o ìwọ náà mọ̀ pé gbogbo ìjà tó ti wà bí ẹ̀yọ́ mú bí ọ̀pọ̀ lọ sí fún ọ eléyìí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó gbọ́dọ̀ sí fún ọ torí tí n bá ti fún ọ̀tá mo tó fẹ́ sí. ẹ o fẹ́ cheat mi ni. ẹ àwọn wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ní tó dáa lójú náà ní kó wọlé náà ní ọ̀padà bọ̀ sí ẹ ń bọ̀ wá. ṣé màmá ṣe mo tiẹ̀ trust yín náà ẹ let me down mi thank you very much ma. Ah, kí ni kí láǹfààní orúkọ ìgbà tí òdò kí ló ṣe mo máa lọ. àwa dèmi a máa sọ pé ọ̀gá o ọ̀bẹ kínní kan. ẹ káàbọ̀ mà ọ wàá ṣe sùúrù omi àwọn ìyá mi nù. erin jẹjẹjẹ wọn ò fapá kásá ẹfọn jẹjẹjẹ wọn ò tẹsẹ̀ bọ sọlọ ẹyẹ kérékèrèkéré fò lójú ọ̀run wọn ò fapá kanra wọn. ọ̀yẹ̀là tá a bá fẹ́ mọ lójú àrínà omi tí mo wọ́n sí ọ lójú ọ̀yà fún ojú rẹ̀ wá sára. Hmm. sọ wá rí tí mo fẹ́ mú tí mo bọ́sẹ̀ ilé fojú rẹ̀ kan. torí ojú méjì ò gbọdọ̀ rí lẹ́yìn èmi rẹ̀ tá ti rí gbà akínyàn ah, gbà lọ́wọ́ mi kò yóò tún sojú mọ́ ó ti wà á mọ̀ bó ṣe dé ìjọ níbi tẹ́ ti jọ ń ṣiṣẹ́ ti fi bẹ́ẹ̀ ó tún mú kú o jẹ́ kéèyàn o jẹ́ ẹnikẹ́ni o sọ rí pé kọ́ ọ tó mo kọ́kọ́ ṣètò omi àwọn ìyá mi mo kọ́kọ́ ṣe yín fún jẹ́ kọ́rọ̀ mi yọ dáadáa. kẹ́ni jọ̀mọ́ ṣáà máa yọ kéèyàn kó màmá ẹ máa wọlé mo ni o. Ah, kò sí wàhálà màá kí ibẹ̀ dáadáa màmá ṣé tó bá ṣe àtijọ́ kò le èyí tí máa gbé síbẹ̀ ó máa kú. lè ṣe fẹ́ pa mí. ṣé mi ò sọ fún ẹnjọ́ kìnìún àná tó sọ pé ah, wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú wọ́n ti láìka ara wọn jù ipe wọn nífẹ̀ẹ́ ìwọ náà wọn nífẹ̀ẹ́ ilé iṣẹ́ bó ṣe yẹ kíyàn nífẹ̀ẹ́ èmi ò sọ fún ẹjọ́ yẹn. ṣáá ó kàn ń pè mí ṣáá in fact pé ó rò pé mi rẹ ní pè mí ìyẹn ò láti ra àwọn alọ́kàn pè mí every time. so máa ní ìrora lẹ̀. mo tún fún special discount nítorí tẹ pé ó ra àwọn kan. tó bá rí bí máa ní ṣe yọ mí lẹ́nu òun gbọ́ pé ọ̀rẹ́ ọ̀rẹ́ yìí yẹn ó ní nílẹ̀ tó jẹ́ níhùn tóun bá ti tóun bá rí ibi location tó dáa òun rẹ́dì láti lọ gbó wá sínsìn. kí ló ní kò lówó tó fẹ́ fura lè jẹrẹ. managers méje tí bá dé àwọn gbé ọmọ every man, ọlọ́run a máa wà nationwide tí mi lè ní ṣe wàhálà o i'm telling you at all ilé iṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n dẹ̀ make sure wọ́n di i mean everything just run smooth. fat o ní lucky but oh, they sure yìí pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn. àwọn tẹ́lẹ̀ you, mo tún go pay on the weekends wọ́n don't tell tẹ̀lé ra ọlọ́pàá tí lọ káàkiri kí mo tó fẹ́ àbí máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. that's nice ọmọ kankan ẹlẹ́ran ara ni gbogbo wa lóòótọ́ ojú wọn fi ìfẹ́ wọn bọ̀ máa fẹ́ kó kó kó test wọn wò. test nítorí pé àwọn Yorùbá ní èèrà kò fẹ́ pòkòrò dé mú lórí lóòótọ́ wọ́n lè máa yẹ̀sà yẹ̀sà yẹ̀sà kọ́ máa fẹ́ ní síra wọn. ẹni máa ní kó kó test wọn kó kó ẹrù blọọk ọkàn bí àjẹ ìlú blọọk ọkàn síra wọn àbí lọ́ọ́ ní sí wọn àbí lọ́ọ́ ní sí iléeṣẹ́. ìyẹn lè ká test wọn. ó lè gbé wọn yẹ̀wò. bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣe. ẹ ṣe nǹkan tó le láti ṣe wọ́n kàn pé àwọn méjèèjì sọ pé you want to travel ní pé o dẹ̀ fẹ́ fìkan nu wọn ṣe mánéjà kó ẹ̀dì lè ṣe but o tí ìmọ̀ èyí tó máa jẹ́ náà wọn méjèèjì o but ìkànnù wọn definitely o máa ẹ̀dì ibi yes. gbogbo yẹn works àwọn ọmọ yẹn láì kàrà wọn gan ìjọ pé yẹn lè wọ ẹ̀kọ́ àkàtúntò máa tẹ̀lé ra òkè náà. ìjọ tó bá ti sọ wàá bẹ̀rẹ̀ sí ní wo ìṣesí àwọn méjèèjì kó bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí ìgbésẹ̀ wọn you understand bẹ̀rẹ̀ sí ní observe wọn ìgbà yẹn ló máa mọ̀ yí pé eh, eh, àwọn ilé yìí wọ́n nífẹ̀ẹ́ ara wọn tó tán tọ́wọ́n bá ṣe ọwọ́ gbé àbí tọ́wọ́n ṣe ìwà wò. àwa mọ bóyá lóòótọ́ ọmọ yìí jẹ́ slough ó yẹ kí wọ́n accept ara wọn. Ah, àwọn bóyá ìsìn fáàkì ni o lè fajá. lọ́wọ́ ló bí ọ̀tẹ̀ rẹ̀ let's give it a try uh, even go to your company. Ọ̀rẹ́ tí bí mo sọ fún ẹ, òun sọ́tọ̀ ẹ pé ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ṣé ìfẹ́ ní ẹni tó ṣẹlẹ̀? Ẹ́ nígbà nítorí bí ni nítorí ipò nǹkan kékeré ipò ipò ipò ọ̀rẹ́ disappoint àgbẹ̀rẹ̀ rò pé ọmọ wà lórí nínú. Ẹ ṣe kú nú báyìí, ẹ nílàákàyè kankan o inú mi mọ̀ sí wọn. you shut up. mo jẹ́ òpin ìwé tẹ̀ ká ọ́fíìsì tẹ̀ hold bẹ́ẹ̀ ṣe ń lọ káàkiri tẹ̀ meet client tẹ̀ ṣe gbogbo ẹ̀ bójú yín ti là beyond kí ni àṣírọ́ ni torí ipò ló wá ṣe rẹ báyìí ló pàyàwó ẹ̀ dànù. báwo ló ṣe rí báwo ló ṣe rí. God. Dear, dear, Holy Ghost. Holy Ghost, you can't die like this. Well, today you are, you are fired. Ah, I just lost my wife. Ẹ jẹ́ kí lose iṣẹ́ ẹjọ́ bá fi bẹ̀ wọ́n ọ̀gá ẹjọ́. Àṣọ tó bá pàyàwó ẹjọ́ tẹ́ta ni ṣẹ́jọ́ àwa ta wà ń bí ni kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé o ṣe kọ́ mi sábà? yeah! kí ẹ kó sórí o ìbílẹ̀ tí ó ti mọ̀ ni olùgbà olùgbà àwọn ọmọ náà ni ọmọ náà probation. sir yes. sir ó ṣe kí n kórè. my friend dey come. jẹnujẹku bèrè bá kọrin ìkọ́tẹ̀ fún kọ́ bèrè bá kọrin ìkọ́tẹ̀ fún kọ́. Sakolo ye wa. yọ. Àjànàkú àjànàkú àjànàkú kọjá mo rí nǹkan fìyà. ọ̀rọ̀ yìí lẹ́wọ̀ ọ̀pọ̀ náà jọjà.